tàwa ẹni Anglican Grammar School Ìjàrẹ́ èmi eh, ni physics teacher school yìí eh, nígbà kan eh, honourable Bámidélé Ọláyélógun kó àwọn apparatus wa physics apparatus I was there then and our apparatus yẹn assist wa gan because then I lack àwọn some of the apparatus àwọn local meter and some of the meter bridge you can see here nígbà yẹn àti ẹni meter bridge kankan you have you see meter bridge you can see them there in fact ó assist I will he is the one that brought all this nígbà yẹn and he really assisted us in the WAEC ó assist wa nígbà WAEC gan nígbà WAEC gan ó assist wa mo dẹ̀ gbàdúrà fún even as as she lack àwọn uh, apparatus kan and I beckon on him kó tiẹ̀ padà kó wá assist wa in that area we were very happy so mo dẹ̀ gbàdúrà fún wọn pé ọlọ́run á máa gbọ́ àdúrà wọn náà gbogbo irọ́ kan wọn ọlọ́run á mú ṣe lórúkọ Jésù. ìrànlọ́wọ́ tó wá látọ̀dọ̀ abẹnugan eh, honourable Bámidélé Ọláyẹlógún ó jẹ́ ìrànlọ́wọ́ tó dáa ó jẹ́ ìrànlọ́wọ́ tá a nílò àwọn ẹrù tó kó wá fún kíkọ́ ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì nílé ẹ̀kọ́ eh, girama ti Anglican Grammar School Ìjàyè ó jẹ́ nǹkan tó dáa wọ́n kó wá inú wa dùn a dúpẹ́ lọ́wọ́ wọn bọ́n ṣe kó wá toró ràn wá lọ́wọ́ láti máa kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì. àwọn equipment tó kó wá òun lélẹ̀ irú ilé littleton tá a fi máa ń gbé àwọn burette àwọn nǹkan tá a fi ń ṣe practical dúró wọ́n dẹ̀ tún gbé wọ́n kó àwọn oríṣiríṣi iyọ̀ dó kì í ṣe iyọ̀ tó ṣe jẹnulé iyọ̀ tá a máa ń lò ní laboratory tá a fi ń ṣe àwọn experiment wọ́n tún kó solution àtàwọn oríṣiríṣi kẹ́míkà wọ́n fún wa ní panápaná wọ́n fún wa ní gáàsì dáná tá a lè lò. a fẹ́ dúpẹ́ lọ́wọ́ fún àtìlẹ́yìn iléèwé yìí wọ́n fún wa ní àwọn wọ́n fún wa ní jẹnẹrétọ̀ dẹ wọ́n fún wa láwọn àwọn nǹkan tí a ń lò ní ìmọ̀ ti ìjìnlẹ̀ sáyẹ́nsì ní kẹ́mísì ní físíìsì ní bàọ́lọ́jì àsìkò tí àwọn kíní wọ̀nyí dé sí iléèwé ó jẹ́ àsìkò tó jẹ́ pé a nílò wọn láti fi kọ́ àwọn ẹ̀kọ́ ní ìsọ̀rí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti pé nígbà ìdánwò àwọn ọlọ́dún kẹfà àwọn nǹkan tí wọ́n kó fún ọ̀hún ó wúlò lọ́pọ̀lọpọ̀ kò jẹ́ ká ní ìṣòro àti máa sá káàkiri torí àlọ́ máa ń yá tẹ́lẹ̀ ni a lè lọ sí fúta a lè lọ sí òyìnbó náà ká lọ tọrọ nígbà tá a bá ní owó láti rà so ó lè ṣe iṣẹ́ yẹn gan-an ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ ele ẹ kíláàsì bíi mẹ́fà ni wọ́n bá wa tó ṣe ẹ̀ wọ́n tó ṣe ibi ilé ìgbọ̀nsẹ̀ tí ó ní ojú mẹ́fà tí àwa kún sí ọ̀nà méjì mẹ́ta fún ọkùnrin mẹ́ta fún obìnrin so ó ṣe lọ́pọ̀lọpọ̀ so a lè túbọ̀ ń rọ̀mọ́ pé ọ̀nìwà tún aṣọ̀mọ́ àṣì <laughs> bí a ṣe máa ń sọ pé a tún tọrọ lọ́dọ̀ wọn pé tí wọ́n bá tún lè ràn wá lọ́wọ́ sí torí pé àwọn kọ̀ọ̀kan wà níbi tó yẹ pé àwọn eh, classroom tó wà tó yẹ pé wọ́n ti kọ́ láti ìbàdàn ti dá léèwé sílẹ̀ àwọn míì ní wọ́n ti ń dùn sọ àwọn míì ò ṣeé lò mọ́ tí wọ́n bá tún lè ràn wá lọ́wọ́ sí láti tún bá wa túnṣe sí lọ́wọ́ àjò lọ́wọ́lọ́wọ́ ìwà mi kí wọ́n ṣe ò ọkùn iṣẹ́ ò wọ́n dẹ̀ kó àtìlẹ́yìn rẹ̀. mo fi àkókò mo fi dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù ọ̀lẹ́yẹlógún fún omi tí wọ́n ṣe fún wa yẹn torí everybody ló gbogbo èèyàn ló benefit nínú omi yẹn àtọlóyún o àtọlọ́mọ o àtàwa staff gbogbo wa la benefit nbẹ torí kì í ṣe pé a lè ṣe anything without hand washing hmm. ọwọ́ fífọ̀ ó jẹ́ number one ìmọ́tótó hmm. òun la dẹ̀ lo a lè lo itọ́ ẹnu wa bẹ́ẹ̀ ni a dẹ̀ lè lo nǹkan míì bí kò ṣe omi yẹn. pàtó nǹkan fún wa yóò dáa ẹ̀yìn nǹkan tó jẹ́ ìwúrí fún but nǹkan tá a fẹ́ látọ̀dọ̀ wọn ni pé tí wọ́n á lè bá rí permanent site. wọ́n lè bá rí bí ilẹ̀ wọ́n lè bá rí ilẹ̀ kan lábá ìlú tá a bá rí ilẹ̀ fún wa wọ́n bá lè sanwó ẹ̀ fún wa tó tá a bá rí ilẹ̀ tá a bá lè sanwó ẹ̀ fún wa ó máa jẹ́ ẹ̀kọ́ wò tó yẹ pé kò ní sí pé torí ilẹ̀ yìí at any time làwọn ọmọ onílẹ̀ lè dé wọn ni wọ́n fẹ́ kọ̀ọ̀kan wọn ṣùgbọ́n tá a bá rí ilẹ̀ tó má lè render assistance fún wa ó máa jẹ́ nǹkan òwúrí kejì tó máa lè ṣe fún wa torí tí ibi bàbá lọ bẹ́lẹ̀ tá a bá ti ní gáràjì kò tí ì ní sí bíi pé kò sí dírọ́rà bí ìgbẹ̀yìn náà ni ètò bá ó lè yá ó dọjọ́ iwájú kan ṣe ọ̀nà ìjáde sí kẹrẹ́ so ó máa di pé ó máa rí bí ọ̀bà ilé àkànmá wà ló ṣàdì. nípa ọ̀rọ̀ ọ̀nàrẹ́bù mi yẹn eh, mo gba tiẹ̀ gan torí mo fẹ́ rẹ̀ eh, nígbà tó wà ní eh, member house of olóògbé akọ ilé wa ẹ ṣẹ́ẹ̀dì wa ẹ olókọ fún wa ó promise wa even hotel ni o fẹ́ ká ká wá ilẹ̀ kó bá wa kọ́ sílẹ̀ síbẹ̀ bẹ̀tà awálẹ̀ yẹn ò rí sórí a rẹ̀ wá rí wá ní ibo la fẹ́ ṣe lè sí wá ní òkè ká ṣùsì ibi tá a a bá ṣe sí àtìgbà yẹn náà ládẹ̀ tí ń lò yìí ọ̀la ń lò bíi ká ní arílẹ̀ ń gbà yẹn náà ìbá kọ́ gáràjì fún wa so ìgbà tó dẹ̀ ti débẹ̀ yìí. Eh, promise yẹ máa lẹ́ẹ̀kẹ́ because wọ́n máa ń fi promise yẹ ẹ̀ṣẹ́ tó bá lò máa ṣe kọ́ á ṣe tó bá dẹ̀ tí ì sagbára sọ pé kò tí ì sagbára o sagbára bá wà wọ́n máa ṣe so tó bá dẹ̀ tí sọ pé ó máa ṣe á dẹ̀ ṣe so àsìkò ẹ̀ ó tù wá lára mo ní àwọn ọmọ láwọn ọmọ tó ń lọ sí school of nursing gbà yẹn tó ń jáde tó dẹ̀ help wọn láti ríṣẹ́ sí ibi tó ń ṣiṣẹ́ ó ṣiṣẹ́ fún àgọ́ dáadáa ní ìgbà tó wà ní tó kò wà ní ọ̀sán assembly yẹn. o ṣe wà ń bẹ̀ náà. mo mọ̀ ní ti first so tó bá dẹ̀ ti kó dẹ̀ ti try kó má fi kan ìgbà tó wù yẹ kó má fi lẹ̀ hmm. kó tó máa wù wá yẹn lọ á tó máa jẹ́ lọ náà ni.